èmi ti ká tàmọ́ nà gbọ̀dá wọn bẹ̀. jẹ́wọ́ mẹ́ bó ti di pé ó ní pọn tán ní ìsìn ó tán nìyẹn bẹ́ẹ̀ bá kú lójú ẹsẹ̀ ó kú náà ni ó lè mọ́ àkú tán tẹ́ pé èèyàn máa fi ìbànújẹ́ gbáyé ẹ máa wọ lọ́hùn àsìkò tí àsìkò tí ìrànṣẹ́ kó wá dé sálẹ̀ ìlú ìbáwọn tó ní bá ti ní nǹkan bá ń lára àtẹ́ńtà ìlú lè yá kò sí tí ò lè bá ó lè sòkò kú torí pé kọ̀ọ̀kan kọ́ awó lẹ̀ rárá òun kà ti pa lápáyé ọgbọ ọgbọ ọgbọ ẹnìkan kan máa jẹun àsìkò náà ó lè jẹ́ lọ́la rẹ̀ wà dé lọ́wọ́n àti sínà fún ó ti hàn ilé mọ̀ adùn mélòó ní bẹ́ẹ̀ adùn ìṣẹ́jú márùn ló fi pa yí ara rẹ ló fi pa yí ara rẹ jẹ gbọ̀ngbọ́n ní ìsìnkan ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tí stéètì kan <laughs> stéètì kan pariwo ta wípé àwọn èèyàn kan stéètì wọn wọ́n ń ha éèdì bí ẹran ha bí ẹran ha kù pẹ́ẹ́ntà bá gbámú ó ní làwọn tí ń tà kiri pé ìjọba ó sọ sẹ́wọ̀n dáadáa bí wọn náà ó ṣe kí nǹkan tó lágbára fún ìpínlẹ̀ kan sọ bẹ́ẹ̀ láìpẹ́ yìí gbogbo tẹ́lẹ̀ ń sọ yẹn kò yẹn ń sọ̀rọ̀ wọn ò mọ ń sọ̀rọ̀ kí wọ́n sọ wọ́n rí wọ́n rọ̀rọ̀ lẹ̀ wọ́n ń sọ mí ìyẹn kọ́ ló gùn ẹ̀ wọ́n ti mà wọ́n ọ̀gá ẹ̀ wọ́n ọ̀gá gbá ni ìsìn náà ni ẹ̀ kálẹ̀ ẹ̀. èyí káàsì náà lẹ̀ ah, bí o ṣe jẹ́ pé ní ìsìn ẹ̀yin ọmọ ẹ̀yà tọ́lọ̀ ń sàánú àwọn nìkan bọ́ lọ́wọ́ kiri yìí o tí a bá sọ iye pàṣẹ́ntéèjì yẹn ní nàìjíríà pé èyí ah, lọ o èyí ti pọ̀ jù ah, ó ti pọ̀ jù ó ti pọ̀ lọ́dọ̀ ti sànú wa yìí sànú wa. ẹ ẹ wọn gbọ́dọ̀ tí ẹ bá jẹ pé ilé rẹ nílé kan sìn tí ilé rẹ bá jẹ ilé kan tí ẹ bá pé lórí bẹ tọmọ wọn tọjọ mìíràn dẹ fàálù lọ́dọ̀ wọn kò gbọ́dọ̀ mọkọ wálé tẹńtà báwọn láì kọ́kọ́ lọ sí ìlànà pé sẹtọ fẹfẹrẹ alàgbà ẹdọ fídù tiwa ọfíìsì tiwa tá a mà ẹ wá lọ tàyè ń bẹ. ṣé ẹ̀mí la torí kí ni ti pọ̀ ó ti pọ̀ ní. gbogbo ọ̀tá ti ń sí alẹ̀ yẹn àwọn obìnrin ti ń sí alẹ̀ yẹn ẹ̀hẹ́rẹ́ ìníyàn. ẹni wọ́n ni wọ́n wà gbẹ́gbẹ́ náà olóòtú la ń ṣe pé wọ́n ẹgbẹ́ wọ̀ wọ́n lẹ̀ òkúra ẹ̀ wa. olóòtú ẹ̀ mọ́ wà. ni ẹ̀yà sọ́ra ah, mọ́nà àti ọ̀dà torí nìsín yorùbá ní bẹ́yàn bá fẹ́ sin àtùpà àtùpà lè fẹ́yàn tọ̀ ń ìyàwó tá ní nílé tójú lórí ọkùnrin olórí gbogbo ó lè o ṣe mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin náà lè kó tiẹ̀ náà wọ ọkùnrin tó sọ́ra pé ìsìnìṣe àmọ́ lọ́njẹlẹ́gbẹ̀ lọ́njẹlẹ́gbẹ̀ gbé éèdì yìí ọ̀njẹlẹ́gbà òtò éèdì ebi ìyàwó rẹ̀ wù ọ́ ló fi fẹ́ ó sì jọ máa jáde nílé ń jáde yẹn wọ́n bá mi gbé bàbá fẹ́ fi àtùpà àtùpà lè fẹ́ tiwọn ìyàwó rẹ̀ jáde ọ̀fẹ́ rárá rẹ̀ táwọn ọkì mọ́lẹ̀ fẹ́ yẹn. omi gẹ̀rẹ́ wọn lójú tì tá a lè sọ. Jáàsì mọ́lẹ̀ jáde láwù àbí ńgbà tí ti kọ́ ọ̀fẹ́ tó ìpàdé ọ̀fẹ́ ṣe tó ẹlẹ́ni ó lè fi o sì lọ́mọ yóò ọ ntọ́jà ariwo yẹn wáyà ni ẹ má ẹ ìgbẹ́ náà lọ́dẹ bẹ́ẹ̀. ọlọ́run yàrá burú ìyá lè fọwọ́ àyè lè wọ̀rọ̀ ọdún lé rẹ àyìnpé yẹ ẹni àwọn ọ̀rọ̀ wọn lè wọ ìjọ mi. owó ìjọ náà ní ọ̀nà ìbílẹ̀ ìfọ̀rọ̀ lọ́wọ́. ọ̀rọ̀ náà pàtó ojúlẹ̀ tó ìjọ wọn jáde kì í bá wọn kí lọ tó lè ṣẹlẹ̀. ṣé fún mi rí obìnrin náà níbi ìbá wa bọ́mọ obìnrin náà lè fèsì náà ọgbà wọ́ọ̀nì abẹ́mọ̀ pé ẹ̀ afẹ́ntálẹ̀ yàn kí á ń pè. ẹni ń tajà ẹni tí ń ta ọjà ẹjẹ ń ta ọjà ìpín lọ́rùn tó ti gbà yìí yóò yé pẹ̀lú bọ̀ọ̀lọ́ ìyẹn ń ta ọjà ó sì fẹ́ kí wọ́n bá wọn rà á wọ́n sì pè é rọ́jà ṣé kò yẹ kó dáhùn ẹ̀ dáhùn ni. dáhùn bá dáhùn. wọ́n lẹ́nu pé dábàá yẹn bọ́ ọ̀rọ̀ ajá tó bá ta ọ̀sà inú ọjà yìí àdúrà gbà wọ́n á

àti bọ́ọ̀rẹ́ yẹn bọ́ọ̀rẹ́ jà sófẹ́ ká tiẹ̀ bẹ́ẹ̀ ni. Ah? Ah? ṣé káwọn káwọn káwọn wọn tiẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ mi kéde. ẹ bá ra jà ẹ lọ jẹ́ bẹ́ẹ̀ bí náírà ẹ lọ jẹ́ ṣé ìyàwó àtọ̀sọ́ ọ̀sọ̀kọ̀ bọ̀ náà sọ yé ìyàwó ìyàwó tiẹ̀. ní aná bí aná jà o. báyọ̀ bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ lọ́ba tiẹ̀ mọ ẹnu ẹnu bí náà bẹ̀rẹ̀ lọ́ba mọ̀ tí kaba tẹ̀lé bẹ́ẹ̀ sọ yẹ kẹ́ máa dúnà bẹ́ẹ̀ wọ ìbá ìyàwó láì sí kàtà sí. Ah. la ilaha illallah. èèyàn kò ẹlẹ́yà a. alihamdulilayi. alihamdulilayi. ẹ̀yẹlẹ́ àtẹ̀gbẹ́ lókè ẹ̀dọ̀gbẹ́ a tẹ̀lé gbọ́ bí ẹ tọ́ sí ẹnu ẹ pé alihamdulilayi. pé ẹ̀yin ti pò nínú. ẹ gbọ́n tọ́lọ̀ lọ́nà jágbọ́ yìí o ó sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní kí wọ́n lè bá a máa ṣàfọ̀mọ́ wọn ni. ìdáyàbíkà àdínà ayé ọ̀rọ̀ fúnra fàdà lóko sẹ́yìn. ìyẹn ò dà lóní dáríkà àdínà ayé ọ̀rọ̀ fúnra gómìnà bá lu ìjà ilé ìlú súnmọ́ kán mọ̀ yìí pé èèyàn gidi lélẹ́yìn fàlàyé bẹ́ iná wà nílé ní wọn lára obìnrin bẹ wà láì ó kó ìrasì tó gbàgàdà àmọ́ ní ti ń pàdé ní ti ń pàdé yóò pàdé ìbànújẹ́ àwọn ọ̀sẹ̀ kan bẹ wọn ò sí máa ń ṣe o jọ wọn ṣe torí àwọn nígbà tí pé àwọn àfa pọ̀ ọ̀ ṣe máa bí ìgbà tí gbẹ́ ń pọ̀ lẹ́fẹ̀ẹ́ mi ní dábọ̀ sẹ́yìn iṣẹ́ yẹn jẹ́sẹ́ tí àwọn obìnrin máa ń sábà rọ́ọ̀sì mẹ́ wọ́n wá ju gíláàsì lẹ̀ gíláàsì wọ́n á jù lẹ̀ nítorí ẹ̀ máa ṣe àwọn obìnrin ó dùn bẹ́ẹ̀ gíláàsì ọ̀fẹ́ owó sí ọ̀sẹ̀ ju gíláàsì lẹ̀ wọ́n máa nájà wọn lójú gíláàsì yẹn abẹ́rẹ́ yẹn wò èpè àwọn afáàrí yẹn wọ́n sí wọn bẹ́ẹ̀ ìmí ìtọ́lẹ̀ gbomi ní aṣọ níbi gbáyà tàkìdé tàkìdé gẹ́gẹ́ aláǹkó omi ní ẹni àmì ní aláǹkó yìí ẹ̀rọ mi ò sẹ́yìn wọ́n kà kùláyà ní aláǹkó omi ní ọkùnrin sì ló kùláyà sí lómi gbogbo nǹkan bàjá òwe olè olè mú yíyà lọ́wọ́ kan bí yóò fẹ́ fọ́ kàrà rẹ̀ yìí ẹ̀ ìyàwó rẹ̀ wà ní àná. àbẹ́yẹ̀wò nígbà tí a bá ha ìdọ̀tí ara iṣu wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n mú iṣu wọ́n sun náà wọ́n bá ọwọ́ ọwọ́ dínà múkẹ́múkẹ́ hmm. wọ́n á wo ìdọ̀tí ara rẹ̀ wọ́n á ha wọ́n á dáadáa wọ́n á gbẹjọ́ ẹgbẹ́ nìkan pé kọ́ wọn jẹ́ àwọn kan wá ń jẹ funfun nú ẹ̀ à ń jẹ sùkàn à ká ń jẹ ọba àdá sínú epo ká máa là ẹ mà pé gbogbo ìdọ̀tí táwọn tí àwọn tí wọ́n ti fọ́ kó tí wọ́n ti fọ́ rí tí wọ́n ti fojú rí ojú jẹ́ rí ìkú rí làjáde ń gbéwájú ọkọ ẹ̀ níwájú àdájọ́ yìí. ọlọ́wọ́. èyí tó pe kámọ́lé nìyẹn ìjẹ ọlọ́ba ìṣe ọ̀rọ̀ fún yóò. ṣùgbọ́n àgbàdo. bàbá ń là báyìí ọlọ́run lè wọ́n lọ́run lè dábàá bíi pé kó yé kẹ́yìn àti ọ̀pọ̀ ẹ̀lẹ́ra. ẹ fún àwọn pé gbogbo ti hajj ya ẹ na náà ti hajj wọn ayé hajj nìkan ọmọ àgbẹ̀bẹ̀ ha ọma ọkùnrin ti ha yẹ̀wò rẹ̀ ọlọ́mọdé wọ́n wọ́n àti ìwú mọ́ wàá ti lò àti náà wa nítorí àgọ́ jíjẹ idán wọ́n ní ńgbọ́dọ̀ sọ pé ilá síhírù mòbínú lórí ẹ̀ wọ́n ní àtíhírù ntẹ́pẹ̀ ní síhírù lẹ́dọ̀lọ́wọ́ kúlù sẹ́yìn kàfíyò ní gbogbo ohun tó bá pamọ́ tí a fojú rí ní à ń pè ní síhírù ní lúgà lédè bisáàmà sẹ́yìrà màá ń so mí ń sáré síhírù amúwátara gbólóhùn sahari sí ìhàárọ̀ sahar aládìí wà áhìrù lẹ́yìn àsìkò saharu ní ìtọ́gbẹ̀yìn òru òru gbẹ̀yìn náà pè ní saharu láti ń pe sàtáǹjẹ́ ń bẹ̀ ní sàbúrò oúnjẹ táǹjẹ́ lásìkò tí ọkàn ìlóru ẹ̀rí. wàlẹ̀ká ìwù àná ákírọ̀ lẹ́yìn ìyẹ̀kúnà àfihàn ń tà sùnmọ́ ni pé ìparí òun máa ń jẹ́ ní tó pamọ́ kódà ọlọ́mọ fi àìsàn ṣe wá bẹ́yìn ọ̀bá oorun sùn látàlẹ́ tó bá di òru gbẹ̀yìn òun àmọ́dé nǹkan máa ń sáílẹ̀tì bẹ́ẹ̀ wànàtù láyà àrùjúnà mímú yóò ti yìí orúgbẹ̀yìn àwọn èèyàn bóde nínú ilé wọn so ní a fi yọ síìrù lára saharu wọn yọ ntí ọpamọ lára ntọ jẹ bí òru táyẹrì ẹni bá ń bẹ ń bẹ àmọ́ wàá wọ wà rúkọ wà àdìwíyà níta wá pè ní síìrù yìí ní ti wọ́n lò sí tẹ́lẹ̀ ti lò ó nù kwari báyìí tọ́lọ̀ bá ti lò báyìí táǹbà ti lò ó àbí irun tíra ìjẹ́ pé bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta. Ukaji Ukaji tí àwọn bàbá wa ń pè ní Akaji Ukaji ní à ń pè ní Akaji ọ̀tíwọ́lò Akaji yẹn ti ń tán lẹ̀ lọ tọ́lá àwọn a máa ń ṣe é àná àti ń sẹ̀ sálẹ̀. ákàbì ìjàpẹ̀ bẹ́ẹ̀ ni oògùn tí wọ́n dì tí a fi dìyàn oògùn tí wọ́n dì jọ tí a fi di ọmọ nìyàn náà ń pè ní ákàbì bí ẹ bá ń sẹ́ni pé wọ́n kó àwọn nǹkan bú sábẹ́ kójọ owó kójọ wọ́n àtọ́ fáńjà nù pé lọ balabaja bóyá àárọ̀ bóyá ọ̀sán bóyá lẹ kó yọ àdá kó lè sáyàwó ẹ̀ pa kó yọ àdá kó sá ọmọ ẹ̀ pa bá wọn ń tàbá kó gbé ban kó dojú ẹ̀ kọ ìyàwó ẹ̀ kó wá kì í mi kó tó kì kó tó sábọ̀ mọ́ kó tó wá kì kó wá nà sẹ́nu ara lójú rẹ̀ kó yìí jẹ́ bẹ́ẹ̀ sí rẹ̀. akadi tí a bá rọlù wọn pé odò ní kọ́ máa lọ tààrà báyìí kọ́ lọ kó odò ìjọ sí bẹ́ẹ̀ èyí àwọn bẹ́ẹ̀ wulẹ̀ jọ bẹ́ẹ̀ wù jọ bọ́ tó kòtò jọ bọ́ wù jọ bọ́ gbogbo ẹ̀ sì wo gàgà yóò sì wo bẹ́ẹ̀ yìí lọ sí bẹ́ẹ̀ lọ́dẹ̀ bọ́ bẹ́ẹ̀ sọ́nù. àjẹrò ni yóò ti dì í. yọ gbà níbẹ̀. gbogbo nǹkan bá máa ń di ìjọba náà tí wọ́n fi hàn mà sí wọn pè. Wàrúkọ, wàrúkọ, wà rúbọ̀ ìyẹn ní ègèdè àtọ́ wọn yẹn wọn yẹn wọ́n máa wí wọ́n máa wí wọ́n máa wí wọ́n máa wí wọ́n máa wí wọ́n máa wí wọ́n máa wí wọ́n kà fọba lé gbé lágbájá ọmọ lágbájá o ó ń bẹ ní mẹ́rin ọgọ́rùn-ún sí wọn o kò súnmọ́ wọn o yóò sì gbọ́ kílíálè ó lè dojú lọ́wọ́ ayọ́kẹ́ta ń fò pé o ọ̀dọ̀nù bẹ́ẹ̀ pé pẹ̀lú ayé tọ́jà mẹ́ẹ̀ ọ̀dọ̀ nìyẹn ọ̀rọ̀ wọ́n lè pé sọ́sibọ́ jáde máa lọ báwọn àlọ́ rámúrámì láàrin ọgbọ́n wẹ̀yìn ló lè lọ bẹ́ẹ̀ yóò mọ tìlú bọ́ọ̀lù tìlú bọ́ọ̀lù tìlú bọ́ọ̀lù tìlú bọ́ọ̀lù tìlú bọ́ọ̀lù. àtọ́ nìyẹn ní ọdún kan ní àsìkò ọdún ẹ̀kọ́ yà ńgbà tí ó wó tí máa tí máa tọ́jọ́ ga wo oníwèé lé lápò máa ń pè jọ́ọ̀jì jọ́ọ̀jì ni ọmọ òun ni ọ̀ràn ẹ̀dá ni ọ̀ràn ni ó ní àwọn ẹgbẹ́tẹ́ olùgbàgbọ́ wọn ní káńsù ńgbà wọn láwọn ilé tẹ̀lẹ̀ ní ọba lè di pé tẹ́lẹ̀ lè rí ohun ilé kan àwọn àgbẹ̀ mọ̀balẹ̀ ọwọ́ wa síbàdàn. lásìkò yẹn iwa ń padà bọ̀ sákòwò wọn wá pàdé ọkọ rẹ̀ láràárọ̀ ẹnìkan wá dákọ̀ tó pé ẹ dákun ṣé bàbá jọ jò sínú ọkọ̀ wọn ní mẹ́mẹ́ olóhùn mẹ́mẹ́ ó ní báyìí báyìí báyìí báyìí àwọn ọdẹ ti péjọ lákòókò wọn pa yín o wọn ṣe ilé ṣe o oníṣẹ́ yẹn ni òun náà sì ní àbálẹ̀ òkú ọdún wọn lọ́wọ́ lọ́wọ́ fọdọ̀ padà lọ́yìn sẹ́wọ̀n kọ́ yẹ kọ́ padà bọ́sà lọ bọ́sà bọ̀ wọ́ wọ́n sì lù pa àmọ́ kí wọ́n fẹ́ fàyọ gbogbo yẹn wọ́n ń tẹ́ ìmọ̀ jẹ́ à wọ́n ti sọ fún yẹn jẹ́ fẹ́ pa ọ́ ní a sọ fún wa à ẹ̀yin lẹ̀ gbọ̀ngbà ẹ pé láàárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn kí táwọn ọjẹ́ tí tí a ń tẹ́bi tẹ́bi máa ń pé jọ ní a bá kó àwọn kìnìún kalẹ̀ ní a bá sáná sí ní a bá péjọ yìí lẹ̀ ó sì dáhùn gbogbo àwọn kọ́kọ́ dáhùn pé máa wà lórí lápò pé wọ́n pè mí. àwọn ìpínlẹ̀ yóò dọ̀ yóò dáhùn. <laughs> láì pé nítorí dáa ni ká máa gbé ní ádára ọlọ́run ká máa gbé nítòsí ọlọ́run. tí téèyàn bẹ sáko tòsí ọlọ́run sọ́kọ́ sínú ayé nǹkan kíkan láyè. ẹ máa ń sọ fún ọ pé òsì gbàgbọ́ sáwo ọ̀yà là dáadáa wọ́n ní yẹn rọ̀ tó ní igbá ọ̀la pé <laughs> ọlọ́run kú bẹ́ẹ̀ àfọkàtọ́tọ́ ọlọ́run lóko lóko sọ pé kò sí ìjẹta. Ah. Ah. èyí ó ṣe ẹlẹ́ta ẹ̀kọ́ rẹ̀ wá wọ́n ní díẹ̀ ọkùnrin ò dúró wọ́n yẹ pàápọ̀ mí èyí ní ògùn lọ. wọ́n ní òpórí ẹni òpórí ẹ̀fà agídí gbèrè. èyàn ti nǹkan kan lẹ̀ díẹ̀ ròyìn mẹ́wàá ọ̀dẹ̀kọ́ nìkan pé ńlẹ̀ lásán wá nìyẹn orí ibú kan ti ń jẹ ni ẹnìkan ò ní lo dá kí dọ́gba jíjẹ fún kọ́ yòrò gbórí ibú mẹ́ra rẹ̀ <laughs> ó lè pé owó mi kàkà tó jẹ́ kú yìí ní ìsìn kàkà yóò dẹ̀ ní pé ókè ẹgbẹ́ lórí ibú kan. jíìlù ló pé ńgbó pé jíìlù ló pé jíìlù ló bá gbé òǹgbó pé rúkọ àṣà sí òní ẹlẹ́ẹ̀kẹta ni aliwiya ádìwìyà ewé àtẹ̀pọ̀ orí epo orí ẹja orí igbó orí àwo káàkó pọ̀ jàmá odìsíru nǹkan mẹ́ta sẹ́gbẹ́ síru nìyẹn sẹ́gbẹ́ síru nìyẹn. tí wọ́n ayé bá wà mọ̀ báyìí sẹ́wọ̀n bá dàpọ̀ síru tí ń sẹ́pẹ̀ ilé nu buhari tí ń sẹ́pẹ̀ ilé wọn pé kínní yẹn ni tẹ́ bá ń là báyìí ayé ò ti síwọ́ ẹ̀ńtọ́ bá ń síwọ́ ó ti síwọ́ tó bá ń yí àìmọ̀kan ṣe é kí wọ́n mọ̀ yaa á ti fi ń tọ́ yẹ ká máa ni. ó tún dáko ọlọ́mọ ọlọ́run kájú. ọlọ́run kájú ẹgbẹ́ pé ìmí ìbẹ̀rẹ̀ pé láyè kan ní wọ́n lò ó bí wọ́n pè wa mú wúlò wa má yàtọ̀ wa nù àyà nù wọ́n máa tẹ̀síwájú sínú àyà واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل لهاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بطارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن تراه ما له في الآخرة من خلاق ولبئس ما شرطوا أنفسهم لو كانوا يعلمون أها نسكي ọlọ́ni wọ̀tẹ́bàáwú máa tẹ́tílú sayáàtì nù aláàmúlìkì Sulaiman àwọn èèyàn ajọ́ òun wọ́n tẹ̀lé ń tí àṣetáni àwọn àṣàyàtì nù àwọn àjànú ìdí wọn ń kà á fún wọn nípa ọlá Suleiman àjànú sọ fún wa pé ọlá Suleiman náà ń lò ọ̀tẹ̀ ń dì ní gbogbo àwọn nǹkan búì ọwọ́ àjànú lọ́wọ́ àwọn ní àdì nǹkan búù àní ti àná wọn kọyàn lóògùn pé fi kaba yìí fún kaba yìí fi gbé àwọn àwọn ọ̀dà wọn fi kan ní ìpàdé àná tó nítumọ̀ ẹ̀ka fi kan ní pèsè pé ẹ wò kí tí bá ti pé orí ibú bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàgbọ́ ẹ̀ká ìyànà ọ̀dáhùn báyìí ní ẹ̀ bá mú epo epo pátá epo ò síbẹ̀ àtẹ̀kọ́ epo àtẹ̀kọ́ tí wọ́n dẹ̀ fọ́ sínú igbá kan tí wọ́n á gbé kalẹ̀ bí kan ẹ̀gbọ́n kí ni ìtumọ̀ yẹn wọ́n lè fẹ́ yí sí mi wọ́n sì wà bẹ́ẹ̀ wọ́n sì lọ́n jẹ́ wọ́n sì lọ́ jẹ́ kò sí ní wọ́n wá di pé n kò sì lè gbà pé kankan mi lè jẹ́ ó dáa fún ọ lẹ́yìn ọlọ́run jẹ́ sànù jẹ́ sànù. àwọn ọ̀rọ̀ yìí bẹ́ kó ṣe kẹ́rin máa kí ẹ múlẹ̀. ọlọ́wọ́n ní Sùlẹ̀mánà kàfárà o. ọlọ́wọ́n pé Sùlẹ̀mánà ò gbìyà o ó ní kọ́ kàfárà yẹn bọ́lá ń fi yí agbẹ́ mbàdí lọ sóògùn ní kàfárà. sírò ògùn nìyẹn bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ń sá àkàlẹ̀ nígbà tí ń tọwọ́ gbìdángbìdán jíjẹ́ sóògùn sóògùn bí wá sítáàtì sàyàtì ní kí àwọn sàyàtì yẹn báwọn ètò ní bẹ lábẹ́ ewé àti ìbùfẹ́ kójọ tẹ ní bàbá balabajẹ wọn labajà ìròyìn orí òní kó mi gbàgbé wọn lọ kankan ṣùgbọ́n àjẹnú bẹ ti lọ bá wọn àjẹnú lè ránṣẹ́ lẹ́bí ń ṣe oògùn míì ní òfin ṣiṣẹ́ àjẹnú ọ̀wá bí èèyàn ò ní ẹ kú mọ̀ yìí pé oògùn tí ẹ kó jọ tọ́lọ̀ ọ̀ṣiṣẹ́ ń bi tẹ́ ẹ rán kò kó ń bi tẹ́ ẹ pé kó jọ sí ewé yẹn ò kó mbẹ àbí máa ń kó mbẹ ni àtẹ́gbẹ́ bá ní ìlera náà yàtọ̀ ló kù bẹ́yà bí ọ̀sẹ̀ ìlẹ̀ bùtẹ́ fi wẹ̀ nígbà yẹn ti wẹ̀ tán ẹwẹ̀ ẹ bo toilet omi sàn omi sàn lọ sẹ́yìn lọ́wọ́ àrò lè wọ́ yẹn wa bí wàá gbé àǹtẹ̀nù kan máa ń bẹ lábẹ́rẹ́ níta sì ń pariwo ni pé gbogbo ẹni tí bá ń ṣe oògùn tó oògùn bá ń jẹ kọ́mọ̀ bá ń jẹ àrùn ní ń jẹ òun yẹn nọ́mbà wán nọ nọ́mbà tù kọ́mọ̀ pé ìyá rẹ̀ ń bọ̀ wá jẹ òun ọlọ́run ò ṣe wá àtàwọn pọ̀ torí tiwa ọlọ́run fi lé wọn kúrò nínú ayé ní a fi gbé kọ̀rọ̀ ayé ẹ ń bá lọ bá wọn wọn dá lóhùn kí wọ́n yẹ láyè súnmọ́ kàbí àhàn lè padà inú kí wọ́n hàn òkèkè inú ìyàwó ẹ̀ inú ọmọ rẹ̀ gbogbo ẹjọ́ kò bá jẹ́ fún yí ẹ wò wọ́n dáadáa inú kíkẹ́gbọ́ rẹ̀ wọ́n dáa inú kíyàwó rẹ̀ ya wèrè inú kíyàwó rẹ̀ wọ́n síìkì tí ò gbóògùn inú kọ́mọ ẹ̀ ya dẹ̀dẹ̀rìn inú kọ́mọ ẹ̀ ya mugbó wọ́n fi kàtí ọlọ́dẹ̀ wọn wòran gbẹ́dá ọ̀wẹ́ gbóná lọ́kọjá yẹ ọlọ́dẹ̀ wọn sàyà ọlọ́run ní ya bẹ̀yà tí mo káfà wúlò áàlìmú nàná sàṣì rọ àwọn àjànú ni máa kọọ kọ́ wọ̀nyẹn lóògùn wọ́n fi ewé kiri ewé kiri ẹ̀mú ara wọn ní tí ṣe fún ìmí ìbẹ̀rẹ̀ pé ìwé kan oṣù náà ọ̀tá ògùnlé nìyẹn òun kọ́ àjànú ni àjànú ni ọlọ́run kò kọ́tọ́ lọ́run kò so ogun èmi mo so ogun kó sílẹ̀ lápò ń tiẹ̀ ni kọ́ máa pè nǹkan kọ́ kàkà kọ́ máa jẹ òṣèré lápò sílẹ̀ máa ní. ànábì sọ̀rọ̀ náà yóò kọ́ pé nǹkan yóò lè jẹ ẹ̀rí kọ́nìkọ́lá kọ́ máa ṣèwádìí sóògùn sóògùn láàrin ọlọ́run. nípa ọ̀rọ̀ àná nàá. ẹnìkan ó ní òun ṣàdéhùn. òmùwa. òmùwa náà. òmùwa. ẹrú ọlọ́ọ̀kan náà ní ẹ̀sà àdéhùn èyí wà lọ́rọ̀ mú náà ni ṣùgbọ́n mú ìwà ọ wá kọ àwọn àkọlé ká ká tẹ̀ ó ní bàbá àǹgbàfẹ́ sọ̀rọ̀ àdàwó àdàwó ní ìjẹta òun àbí òun ò lè wà lánàá nígbà tó ń wá wá lónìí ṣètò náà ó ní ṣùgbọ́n ẹ bá ń tọrọ fún ọkọ ọ̀hún ọlọ́run ọ̀dà lọ́lá ọ̀dà lóhùn fúnfun ní àríkí àgbọn ìfẹ́jọ́ màá ná sójú ọ̀nà àtọ̀nà kí àwọn èèyàn tí wọ́n fojú pé àbí kí ìdá afọ́pọ̀ ẹlẹ́hà kí ọba ọjọ́ dá ọ̀hún fún mi. ọkọ̀ ẹlẹ́hàná lọ́hánà yìí láti ànàbí ti. obìnrin yìí ọkọ̀ tiẹ̀ ti ọkọ̀ tiẹ̀ ọba lójú ẹ̀ báyìí. míì bẹ́ẹ̀ ṣe tí àwọn ìṣẹ̀lẹ̀ kan fi ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ wa torí ẹ̀ sí nǹkan ẹlẹ́àkan wọn ló mú one thousand wá ọ sọ pé níjẹta tá a kéde òun wà mí àmọ́ lánàá òun ọ̀dàǹfààní kò ń wà lónìí òun á wá pẹ̀lú one thousand pé káwá bẹ lọ́hùn fún ọkọ òun kọ́nà bó sínú àkọ́kọ́ òun kọ́ máa rówó tí ọ́fíìsì ẹ̀sìn kó tó nàá sí kọ́ máa bọ́lọ̀ ní nítorí kí àwọn èèyàn kan lè mọ̀ yìí béèyàn bá jọ́kọ̀ ẹlẹ́yà àwọn àdáà ah! ntọ́mọbìnrin ìbéèrè ìgbà ọ̀gá o. Ah, àmẹ́lẹ́ àwọn débi àmọ̀kọ rẹ̀ àmọ́ àdúrà méjìlá tọrọ fún ọkọ rẹ̀ yìí. àkọ́kọ́ ntọ́mọbìnrin tọrọ. àdúrà tó tọrọ yìí ọlọ́mà nígbà. ẹlẹ́ẹ̀kejì àdúrà fọkùnrin ni pé ọlọ́run wá jọ bọ́bìnrin yìí mà ọlọ́run jọ mà fóbìnrin ọkùnrin gbà mí ara yín lèmi náà o àmọ́ àyàtọ̀ díẹ̀ díẹ̀ ẹlòmíì èèyàn ni tí lọ ẹjọ́ ló lọ tán. ẹnu mi ò ṣe mọ́ síná nítorí ọlọ́run nítorí kọ́kọ́ bí àjẹsílẹ̀ lè ṣe mọ́ síná àníyàn bú ni ẹlòmíì fi ń ṣe mọ́ síná ní fi máa dàrú kọ̀fà níyàn rí ṣe àyíká níyàn bú ṣe mọ́ síná tíyàwó rẹ tó fẹ́ ọ̀bà dáa tó yẹ pé kọ̀ọ̀bá bá tiẹ̀ mu kí ọmọ bá tiẹ̀ lọ lẹ́rọ̀ tó bá bá yẹ kó bá dáa tó ṣe máa manage mama lè jẹ náà má fi ìyà pẹ̀kún ayé ẹ̀ ńjọ́ tẹ̀ ẹ̀rí jẹ tẹ̀ ẹ̀rí mu tẹ̀ ń gbélé rẹ́ǹtì wà tó ni tí ń ṣe tí ń kó wáyé kó bá mú fún ọjà jẹun obìnrin ọmọ ọjà ní ọmọ kàbùkù ọjà ní kàbùkù ẹ̀ ẹ̀sìn ọ̀gbọ́n tí màmí ló ń ọjà ẹ wọ̀ sí kan ọkùnrin míì gbé òun ò lè lọ jíjẹ máa ń pa àwọn báyìí abáwọn pé ó lè lọ lọ fún ara rẹ ìwà àtọmọ rẹ ẹjọ jẹun obìnrin lọ gbàwìn ọkùnrin orí jẹ ń irú bẹ́ẹ̀ lọ́wọ́ ló fìyàwó jẹ o wọ́n ti bá wọn ò ìmẹ́lẹ̀ yìí o. àmọ́ ló sì bá ọkọ rẹ̀ wá bí ó ti ga yìí o òun kò ní àtọrọ fún òkò ní àtọrọ fún o ọkọ ẹ̀ ló pé o ló pè sínú lẹ́tà o ẹ wo o ẹ̀yẹ náà yóò ẹ wo ẹ wo ẹlẹ́wàá o ẹ wo ẹlẹ́ àti láàrin jẹ́ o ìwọ ń tiẹ̀ o jẹ́ sàdúrà rẹ o torí fẹ́ẹ́ bá ti ti mọ́ o o sì o. pé gbàjẹ́ wà rówó ẹ̀kọ́ nílé ṣe mọ́ṣẹ́ náà sẹ́wọ̀n sì ní jẹ́yà ìbí wàá lò faramọ́ yà yẹn tẹ́ ẹ gbọ́ ẹ má rò bóyá ẹ yọmọ ìyá olóhùn faramọ́ yà wọn ní ìfaramọ́ olùsìn ní o wọ́n nínú kọ́kọ́ rẹ̀ ó ní láárí kó fẹ́ mọ́ṣẹ́ náà yẹ ọ. máa gbádùn kí lànà ṣúgà tí wọ́n máa gbádùn tí wọ́n ti náà máa gbádùn kọ́kọ́ náà máa gbádùn ó ní ẹmú yẹn kó ẹ kí káwọn máa jẹ̀yà kó mọ́tò kọ̀dá báwọn wo kọ̀dá báwọn wo ọkọ̀ ilé ayé ọlọ́jọba àmọ́ o bá ní fún bọ́lá náà bá dé yóò mọ̀ fẹ́lẹ́ ayé láhọ́rọ̀ ọ̀làkùn àtà ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀ka ó mú wá ó lóun wà ní ń sọ̀rọ̀ láti sójú ọ̀nà ní ṣùgbọ́n ni òun máa ń láyè ọlọ́run fún wọn láyè ní àná owó ok tí ẹ bá yọ àǹtán ọwọ́ àkú ọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yin tẹ́ dẹ́ǹkan wò lánàá níbí ẹ gbé na, lẹ́tọ́rà lẹ́tọ́rà wa. là là là là. òun náà mú owó ìwà ẹ̀jẹ̀ nǹkan o àgbowó kà ló lè. ten thousand látọ̀dọ̀ lẹ́tọ́rà. ok ẹ mọ̀ pé àwọn kẹ̀kẹ́ tí ń lé bẹ́ẹ̀ni wọ́n fẹ̀ sí sọ́tà kàkà dé mi náà. aláforúkú kan lórí ọ̀rọ̀ onírú ẹlẹ́fà ní pẹ̀lú àdàbò ojú láàdé máa kàná. ìrètí yóò sí àdáàgùn. Ah, ah. àkàdáàgùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah, ẹ ti kà á wá. nígbà ọ̀dà mo ṣàdéhùn rẹ̀ mo máa ti fún lóko ọlọ́run kódà àwọn abamẹ́lá àwọn tá abamẹ́lá bí aṣọ òsì fún wọn àbí wàá bá mi ní abí aṣọ òsì fún wọn. àwọn eléyìí ò sì yè wá sọ fún mi pé bàbá fún àwọn wọn ní ọlọ́run tó ẹgbẹ́ mi jẹun. ẹ̀rí náà bá lọ yìí ní àná ẹ̀rí pé adakọ ten thousand lákọ̀ọ́kọ́ pé ẹ̀ńtọ́lọ́mbá rí pé tó bá yí bọ́lọ̀ mi fún un láàyè rẹ̀ tí ò ní pa bùkátà kò fún wa kọ́kọ́ náà lórí bùkátà ńláńlá mẹ́ta tá a fẹ́ bọ̀ nínú jàmáà yìí. Zakariya tí a bá fi méjì kún àwọn ten thousand yẹn lórí mélòó ọjọ́ mẹ́sàn-án bóyá wọn ti ti báyìí ah, ibò kọ́ lọ́wọ́ kódà ó ti kọ́ fún mi mo sì mú lọ lé. ṣe rí iye oní ten thousand yẹn iye oní five yẹn iye oní two yẹn àti iye oní one yẹn kó tó wá di oníjàmá o àwọn ní sẹ́wọ̀n pé àbẹ̀rẹ̀ àgbógbé ìbọ̀lì ṣùgbọ́n wà lẹ́jọ́ ìbọ̀lì wa àwọn ni a fẹ́ ṣe ní àkàsọ̀rọ̀ lọ́lọ́ pé àwọn ẹrú yìí torí rẹ tí a gbọ́ pé a fẹ́ lówó nítorí rẹ fún tí ì pé a fẹ́ gba owó yìí kódà kì í gbéwáyà àwa ló ń bẹ̀ táwa fi kú ṣe nǹkan míì lẹ́yìn ìdàgbọ́ fún yẹn tọ́lọ́ náà ń gbé ń tá gbà sí láàlò sí àná la fi pín mí. tó yẹ pé a apin lórí ẹ̀ lọ ni kò ká tán nítorí kò ká tán yẹn a lè sọ iye rẹ̀ gan síta ṣùgbọ́n àmọ̀ yìí pé gbogbo tẹ́ ẹ bá ti fi ilẹ̀ àti ọlọ́run ògùn yóò ṣe yóò lè ṣe. àti gbogbo ẹ̀yin tí owó tẹ́ ẹ fi ilẹ̀ tí àmọye tá àmọye ò kárí ọlọ́run wọlé abẹ́ náà yóò sọ yìí náà dẹ́ntẹ́ máa fi owó tí ẹ fi máa wọ nọ́mbà irú ẹ̀ táwọn sì ń wọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn tẹ́wọ́ afiná tẹ́wọ́ nọ́mbà yẹn tẹ́wọ́ nọ́mbà yẹn nítorí pé ẹlẹ́nu rírùn ni wá ẹnu wa ò mọ sọ́dọ̀ ọlọ́run ara wa náà ò mọ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n yóò wọlé pé ẹ̀yin là ń tọrọ fún gbàtẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀yin ò ní sí mbẹ̀ ńgbà bá fẹ́ ṣètò yìí gbogbo yín lẹ́ẹ̀mí ẹ lè sọ pẹ̀lú ògbọ́lọ́n pé ah. mo wà nù nọ́mbà yẹn o. èmi sì rè o èmi rè o ọ ẹ ẹ wá sọ fọdọ̀ nǹkan mo dúpẹ́ o. pé lálọ́ lẹ́sìn ẹ̀ ń kan kan mo sì gbìyànjú wà pẹ̀lú gbogbo ojú yín yẹn pé àwọn kan tó ń lókè olójú wọn báwo ọ̀bà wa náà ni náà yóò anabi ní tẹ́ wọ́n sọ̀rọ̀ àfẹ́ tí ò sí ń bẹ àdúrà ti di jíṣẹ́ àkọ́kọ́ yẹ mímọ́ wọn láàbì bẹ́ẹ̀ náà ń kọ́ yìí àwọn ọ̀dà ṣùgbọ́n yóò wọ́n láwọn tí wọ́n mọ́ àti pé yóò la pé gbàtà bẹ́ẹ̀ máa ṣe ẹ̀ sí ń bẹ. à ń lọ bí ó bẹ̀ wá wò afẹ́ máa dá lọ lóko ọ̀jọ̀ máa wọ́n ní àwọn agbàwé agbàwé wọ́n lọ́dà àwọn fẹ́ rí pa wá o pé ẹ̀yin jàmá yìí ẹ láàánú àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n dá wa fún níwèé pé ká má jẹ́ pọ̀ wọ́n kàǹkàmọ́ àwọn agbáwájú yín pé kẹ́ ẹ fún wa ní láti ṣe ẹ wá dájọ́ a ah! pẹ̀lú ògbó ọlọ́run ẹ àgbàgbé pé ẹ ṣe dáadáa ẹ ń gbà. ọlọ́run yìí kẹ́ ẹ gbàgbé pé a àtúndà kí ìmọ̀ ti dáadáa lóòótọ́ ẹ ẹ wọ́n jẹ́ bí ṣe bọ̀ láàyè ẹ wò tàṣàdúrà náà ọlọ́run fẹ́ wá gbàgbà náà papọ̀ rẹ̀ àwọn tí ò tó sí ń bẹ̀ àbí tí wọn mú lọ ni wọn ti wá fún wa yìí abẹ́rẹ́ wà lẹ́jọ́ la gbogbo ẹni tó náà fẹ́ ṣe báyìí tí agbára ò tí ó tó tẹ̀ míì alóòjì kò wá lóòjì lágbára. pé lẹ́sìn àwọn wẹ́rẹ́wẹ́ mọ̀ wà àwọn ọlọ́run ọlọ́run wà níyàn mi pé ẹgbẹ́ mi ìfẹ́ ṣe ọlọ́run ni òfin lágbára lẹ́sìn ṣùgbọ́n lọ́dún mo ti fẹ́ o ṣe odidi mọ́tò nìkúnyà wọn. odidi ilẹ̀ ńlá nìkúnyà wọn. bàbá ẹgbẹ̀yẹ márùn-ún yìí nù jàmọ́ kan jáde ọlọ́run wà bẹ́ẹ̀ tiẹ̀ náà lákùú ṣe ẹ̀tọ́ rẹ̀ nù rọ̀mọ̀dán náà rèé ọwọ́ ajé orin kan tó tó tó tó tó tó tó tó láàmì tó bó déédéé èsì dá owó tó tì í lọ nínú jàmáà yìí àmẹ́lẹ̀ yìí ọgbọ́ sí déédéé a sì máa mọ bí nǹkan ṣe rí lọ́dọ̀ ọlọ́run lára ẹ̀dá èèyàn náà ni ẹnìkan náà béèrè pé bóòlù ń ṣe rí òun fẹ́ràn bóun sí lọ́wọ́ ànábì pé ànábì bóun ọlọ́run sọ́nà wọn sọ fún ọ bóun sí lọ́dọ̀ ọlọ́run ànábì ní òle wọ́n wà káàkiri lọ bẹ́ lọ́wọ́ àwọn ẹ̀dẹ́ yẹn pé bóun lọ́dọ̀ wọn bóun lọ́dọ̀ wọn gẹ́lẹ́gẹ́lẹ́ òun kò yẹ lọ́dọ̀ ọlọ́run tẹ́wọ́n fẹ́ràn rẹ ọlọ́run fẹ́ràn rẹ tẹ́wọ́n bínú rẹ ọlọ́run bínú rẹ ẹ ṣe gbogbo ilẹ̀ ti bẹ́ẹ̀ nù náwó ìnáwó rọ̀mdán ayé ọ̀jẹ̀ wọn jẹ gbogbo fẹ́ràn lọ́sìn ẹ ti wá ṣe báwọn àwọn oníkankan o nbọ ní owó kan ti sọ lọ́hùn. afẹnikan òun máa fi ṣàwàdà ni bọ̀tì àwa ń sọ pẹ̀lú òdodo òun máa ń fi ọ̀rọ̀ ìta fẹ́ sọ ìṣàwàdà ni bọ̀tì àwa ń sọ nílò lẹ́yìn pẹ̀lú òdodo fẹ́ yìí pé tẹ́ bá ti rántí pé wọ́n mà ládùúgbò àmì ó gbà ẹ máa sọ pé àmì àmì àmì àmì ẹ máa sọ pé wọ́n náà mà ládùúgbò àmì ó ẹ máa sọ pé àmì májèjọ ọjà onítàmá o májèjọ ọkọ díẹ̀ o bàbá ẹ̀ pé bí wọ́n ṣe fún ọlọ́run jòrí bẹ̀ àwọn ká kù ṣe ọlọ́run yóò kù ṣe nígbà síbẹ̀ láàárọ̀ lápáta jẹ̀mọ́ yìí náà tí ẹ wá ń ró lásọ yìí tẹ̀rù gbogbo aṣọ tí ń bẹ lọ́ọ̀ tí yín mọ̀ yìí ọlọ́run mọ̀ àwo mọ̀ afẹ́ òwò wọlé àlọ́ ọlọ́run wọlé rẹ̀ àtàwa ọkùnrin àtàwa obìnrin àwọn ẹlẹ́yà náà àwọn náà wọ́n wọ ọkọ̀ yìí ọlọ́run máa ti sa gbogbo wọn. kọ́lá tóbi rẹ̀ lọ́dọ̀ ọlọ́run sọ́ọ̀dì jàmá tí ó máa ṣàǹfààní fún nàìjíríà. sọ́ọ̀dì jàmá tá a máa sọ pé nàìjíríà afọ́niyè bílíọ̀nù báyìí. ọlọ́run lè débẹ̀ ọlọ́run lè débẹ̀ àtàfáànù wa àtúnṣòwònú wa àtúnṣèjọ wa náà ọ̀sẹ̀ tẹ́lẹ̀ òní sànú débẹ̀ sàtànù wa lọ láhàrú wa dákú àtà sọ́ọ̀tà bẹ̀ hàmdí ṣàlọ́lá ìlà ìlà òní